أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ń tẹ̀lé ìlànà títí níjọ́ gbẹ̀dẹ̀ àkèyàmá ní àìfi àsìkò ṣòfò wọ́n ti sọ àkọlé eléyìí tí a gbé ẹ̀wò láàrin bí ọgbọ̀n ìṣẹ́jú eléyìí tí wọ́n fún mi kò lè jẹ́ kí jẹ́ kí àdírẹ́sì kọ́kọ́ kọjá lẹ́tà àwa tí a jókòó yìí mo pín wa sóríṣiríṣi ọ̀nà ó ń bẹ nínú wa tọ́já sí pé a ti wọ school presently bóyá wà ní yunifásitì bóyá wà ní poli bóyá wà ní nce a rí nínú wa tá a jókòó yìí ara àwọn tó jẹ́ pé wọ́n ti parí gan bóyá wọ́n lọ fẹ́ nysc àwọn tiẹ̀ ti sáàfù gan a sì ráwọn kan ní àtọ́jẹ́ pé wọ́n ń garùn ún wò lọ́ọ̀ká pé èmi náà fẹ́ lọ tertiary institution láti lọ ṣe kọ́ọ̀sì kan àbí kejì kí n lè fi wúlò fún Islam sẹ́ríta bá ń sọ̀rọ̀ pé ìsẹ̀mí ayé lọ́gbà campus kí ló dé tó yàtọ̀ kí ló fà tó fi di odidi tọ́píìkì láyé àwọn sàábé wọn àlémúrú tọ́píìkì yẹn kánàbí wà ní pé tọ́píìkì wa lónìí ni pé campus life láyé àwọn sàábé wọn àlésọ tọ́jọ bẹ́ẹ̀ ìsẹ̀mí ayé ibòmíì ni wọ́n mú ṣùgbọ́n torí pàwùjọ tiwa lónìí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ pé à ń wù yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ mùsùlùmí lónìí torí pẹ́lòmí ìfẹ́ kàwé ó sì dìdàkudà torí pẹ́lòmí rò pé òun fẹ́ wọ tertiary institution ó di ọ̀tá ọlọ́run kódà tí èbá ṣe pé ẹni tí ọ̀bá tí kù èèyàn gbọ́dọ̀ gbé ìdájọ́ lé lórí ẹlòmíì sì ń gbóòórùn jáàmù mọ́ ẹlẹ́bí ẹ̀díẹ̀ imagine torí pé èèyàn fẹ́ ní result by all means gbogbo parí iṣẹ́ ayé ńlọ́lọ́ ṣe torí pọ́ fẹ́ wọ university poly by all means ọmọ obìnrin tó ń lò jáàbù kọ́kọ́rọ̀ sínú orí ẹ̀yìn tẹ́ jókòó yìí kọ́rẹ́dì àti jásí wípé bí lẹ́kítọ́rà bá lè máa bóun ṣe sì náà gan ọ́tòun lọ́rùn kọ́wọ́ sáti láàbìṣàn ó tẹ́lòmí ìlọ́rùn lásìkò tó lọ fún jam blessing torí pọ́n fẹ́ lọ school jam blessing ibẹ̀ ní virus ti wọlé sí la tó ti pàdé bọ́ọ̀ ìkan tí ń súfèé sí la pé má wọ̀rí màá bẹ́ẹ̀ submission dáàdì mi lecturer ni wọ́n ní University of Toronto wọ́n ní connection káàkiri gbogbo ayé ó dàwọn tó ní connection nù sàárè gan so ethan sẹ́rí kì í sọ̀rọ̀ níbi tá à ń sọ o wàláì àwọn èèyàn di ọ̀tá ọlọ́run wọ́n di ẹlẹ́sẹ̀ wọ́n dìdàkudà nítorí pé wọ́n fẹ́ lọ tertiary institution kọ̀wọ́ tiẹ̀ tertiary institution rọrùn láti wọ̀ tọ́ ọ bá ti mójútó ń tọ́ yẹ kó o mójútó tó o sì ń bẹ lọ èmi máa ń sọ mo dẹ̀ sọ several programs wàláì èmi ò parí iṣẹ́ tí mo fi ní result tí mo fi wọ University of Ìlọrin mi ò jí ìyànwó abẹ́ sánmọ̀ Ọlọ́run mo ti fọ Ọlọ́run búra yìí mo ṣe wàhẹ́ẹ̀kì mi àti gz tí mo fi ṣe mo ṣe fúnra mi ni as far back as 1998 tọ́rọ training tiwa láti secondary school pé aráàmù ni ká máa jíwèé wò that was the training we were given èmi ò jí ìyànwò tí mo fi ní result tí mo fẹ́ sí ọ̀fi lọ́rin mi ò sì jí ìyànwò ńgbà mo ṣe jambu tí mo fi wọ́n fẹ́ sí ọ̀fi lọ́rin tí mo fi parí first degree mi wà láyà abẹ́ sánmọ́ ọlọ́mọ ti fọlọ́ọ̀ búra yìí mi ì jí ìyànwò mo ti gbọ́ yé pé àràmù ni tí mi parí masters ní ìjíyàn wò kí ló tún wá kù tẹ́lẹ̀ ó jíyàn wò mà èmi ò sí lọ́ọ́ bá ẹnìkan pé torí kí n lè land nation pé kọ́ wa jẹ́ pé ká wọ ká lọ ṣe courtism pé kèmi náà jọ ẹgbẹ́ torí ká lè ní good grade no ẹ̀yin tó wá ní opportunities táwọn ò ṣe kí ni o táwọn ò ní gbogbo orú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ́yìn ń gbọ́ ìgbà náà special program ẹ̀kíní kan tẹ́rìbíyà ẹ̀kíní kan camping ó níwọ̀nba opportunity tá a wà nígbà yẹn àwọn òbí tó wá sílẹ̀ ó níbi tán gbẹ́sì yédè ọ̀pọ̀lọpọ̀ tí yín òbí ní òtún máa fọ́ọ̀sì yín pé àlọ́ gbọ́dọ̀ ṣe tọ́lọ́run ó tún máa lagídí kò ṣe àwọn òbí tiwa ò fọ́ọ̀sì wa àwa ń ṣe nítorí tọ́lọ́run ni tó bá wá rí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ kámpọ́ọ̀sì ọ̀rọ̀rùn ju ẹ̀kọ́ lọ pẹ̀lú kó o mójútẹ́kọ̀ọ́ rẹ ṣùgbọ́n lónìí àwọn distractions ti wá pọ̀ jù bá ti wá lọ gbogbo yín lẹ̀ ń lo android phone ní ìsìn ńlá kálukú fi ń rìkọ́ọ̀dù àwọn fóònù ńláńlá táwọn student ń lò díẹ̀ ní nílò pèmí padà ọwọ́ ń romí bàbá àdìgbò àwọn fóònù ńláńlá gbogbo yín lò inú mi jásí ọ̀pọ̀lọpọ̀ student lónìí ó rí inú máa bí mi ń gbà mí ó rí ọmọ ìlú Ìlọrin ó ti gbé sórí Facebook ń jẹta pé we are starting our exam tomorrow lásìkò exam ó tún lo three four hours lórí Facebook ti chat student ṣé student ìdílé lẹ́yìn nígbà táwa ń kàwé èmi á máa kàwé sixty pages lójúmọ́ timbal exams over sixty pages now tẹ́ ẹ bá ti mójútó ń tọ́ yẹ kẹ́ ẹ mójútó tẹ́ ẹ kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́ ẹ wà distracted tọ́jú gbogbo sẹ́mi ayé rẹ̀ òun péǹgì on chaati student o níwèé tọ́ kà pé láàrin ọ̀sẹ̀ mo gbọ́dọ̀ kàwé two hundred pages mo gbọ́dọ̀ kárí ìwé Sheikh Al-Albani èèyàn ka odidi library gbẹ ọkà odidi library tí ò síwèé kankan tí ọkà library lónìí ọ̀pọ̀lọpọ̀ ti yín ẹ̀ ń wá short cut sóríire kò jẹ́ kẹ́ rẹ́jì àti ṣe bí student student gbọ́dọ̀ serious ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ time management student gbọ́dọ̀ manage time well tẹ́ ẹ bá ti kọ́ mójútó gbogbo eléyìí ọ̀nà àti admission sí campus kọ́kọ́rọ́ rùn èèyàn wàá fàdúrà kan torí pé àwọn kan bẹ ọmọ wọn páàsì kọ páàsì ó di màwọn àwọn sẹ́nitọ̀ àwọn ọ̀nàrẹ́bù àwọn olóṣèlú àwọn náà ní kọ́ńtírì ṣùgbọ́n pẹ̀lú bẹ́lọ́n àtìgbìyànjú tiwa náà àládùn ṣáà káwò tó wá lánìyàn pé gbogbo ń taari a lọ ṣe ní campus a lọ ṣe nítorí tọ́lọ́n kìí ṣe pé kẹ́mi náà lè di lọ́yà kí n lè di doctor kẹ́mi náà lè máa bùgá kí n lè wà arrogant kí n lè máa proud kìí ṣe torí ẹ̀ inú mi dájú pé tó bá dọ̀la tá a bá rí professors tá a rí doctors tá a rí engineers accountants àtàwọn kò lábì ìdílà nínú oyin tí ogbó yóò di àwọn kò ńláńlá mú ẹ gbọ́dọ̀ wúlò fún Islam ẹ gbọdọ wà arrogant sí Islam tọ́lọ́run láti fi gbé yín ga ẹ pọ̀tà nìyẹn yín ṣe nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì ìtòfà tó bí já sí pé adídìí kábàrà wa sọrọ ní ayé yìí ẹ̀yin ẹ ti kọjá ẹ ti mọ irú tẹ́ ẹ̀ǹkáńtà ẹ̀yin tẹ́ ń ẹ mọ irú padà bá wà ń iná sara wọn jọ síbẹ̀ àgbáyé kan ní lọ́tọ̀ tó yàtọ̀ nínú gbogbo àgbáyé yòókù kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ kó yàtọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ni páwọn tó wà ń bẹ̀ intellectuals ni wọ́n àwọn ọlọ́pọlọ pípé la expect pé ẹ̀kan wà campus àwọn tó já sí wípé o ò lè fi o ò lè pe dúdú ní funfun fún wọn wọ́n bìlífù pé àwọn gbọ́n àwọn lọ́pọlọ àwọn lè ṣe nǹkan tó bá wà wọn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tọ́nà tọ́já sí wípé bóò ni ìwọ òṣè ní í sí ọpọlọ yẹn lò ó ní the card discuss campus life ẹlẹ́kejì alihuriya alkamila total freedom ń bẹ ní campus jẹ́mọ̀ sọ pé tí mo sọ yẹ kí mo pé freedom ó ní ní campus téèyàn bá jẹ́ student èèmọ̀ ara mọ́ ọmọ ó múlùkúrọ́ èèwọ̀ ni kó o lo fóònù ní múlùkúrọ́ at secondary school èèwọ̀ ni kó o lo fóònù ní sukú ọ̀dọ̀ mi ní mùsùlùmí fóònù ń bẹ tí mo ti sì dìbà ní sukú tí ò délé méje wọn bí ọdá kọ́ mú fóònù wá sukú to a larger extent a lè a lè dọ́gbọ́n máa lo àwọn influence kan lé ọ lórí secondary school kò sí ìlú secondary ní tertiary institution tọmọ kan bá wá sùkú tọwọ ìjáàbù tó transparent a lè lé lọ lé pé holiday coaching àní ọwọ́ apolówó níbí padà lọ lé tọmọ kan bá wá sùkú tọ lọ sáàgì ṣòkòtò àbọ̀sọ̀ ṣòkòtò fi pẹ́ńsù a lè fún lẹ́gba lásẹ̀mblì fíìsì ò lè fún ọ lẹ́gba lásẹ̀mblì yunifásitì wọ́n yà dismiss ẹni pé máa lọ ilé yín wọ́n expel yẹn dànù pé máa lọ ilé so ní campus o free tó bá wọ̀ o lè má lọ lecture room ọgbọ́n kan tí mò ń sọ yé o lè má lọ lecture room rárá tó o bá wá sí sọ pé wọ́n máa pe register ní school nígbà wà secondary school kò sí register register tí ó wà ní tertiary institution lecturer kọ̀ọ̀kan ni kèédé ẹ̀sìn gbogbo lecturers àwọn lẹ́tọ́rà tó bá ní discipline kọ̀ọ̀kan náà pé wọ́n kẹ́ pàtẹ́ndáǹsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ìtọ́nilẹ̀ jù ní wípé ní tertiary institution o lè má lọ fún lecture o ní di semester kọkànlélẹ́ lọ́sẹ̀ exam ní tertiary institution ó rọrùn fún ọ kọjá sí pásítọ̀ táwọn èèyàn ń gba lecture kọ́ wà lóòtẹ́ẹ̀lì kọ́ lọ mutí ó rọrùn fún ọ kọjá sí pẹ́ẹ́nì kó gbé ọ lọ sóòtẹ́ẹ̀lì torí pé freedom yẹn wà ń bẹ́ẹ̀ tó bá sì wọ̀ bọ́ fẹ́ fi gbogbo sẹ́mi ayé rẹ kàwé ọ wà fún ọ náà bọ́jà pé gbogbo sẹ́mi ayé rẹ mọ́sálásí ló ti fẹ́ lò tó lò yí máa ń nì tọ́ọ̀lọ́ ọ̀lọ́lẹ́jọ́ rúmọ àwọn kan sí mọ́nì ló jò ní nígbà tí rìsọ́ọ̀tì wọ́n wá jáde wọ́n wá ń sunkún nígbà tí wọ́n kékeré o adíníná fi ní bí jáde níjọ́ tí wọ́n wá wà ní labour market tán wá rí pé àṣẹbí ò ṣe kéde o kọ̀ lọ́ọ̀bì kankan wọ́n wá rò pọ̀ lọ́ọ̀ ló kó bá ọlọ́run dẹ̀ kó bọ́ àìmọ̀kan rẹ ni kìí ṣe ímánì nìyẹn kó ló ń lọ lẹ́jọ́ nítorí pé àwọn obìnrin rí òò àwọn ọmọ jàbátà kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n withdraw kóńsù tẹ́mi máa wọn ní lọ nígbà mọ́ wa ń lọ rẹ̀ àwọn kan nù wọ́n ń kábàámọ̀ rẹ̀ lénìí alimoyim so orí campus life ó free kódà tó bá fẹ́ bóra lẹ́jọ́rà kò ní ibù ìwọ́ tó tó bóra lẹ́jọ́rà ó tó láìjẹ́ pé ọmọ eléyìí ó dùn ṣe ìsìnà dáadáa pẹ̀lú ìwọ́ tó bá ń ṣe irun bí tọ̀ ń wá sọ pupa àwọn ọmọ kóòtù wọ́n tètè kọ lẹ́tà sí ọ pé irú rẹ̀ yà good material ìwọ́ tó rí pé irun rẹ̀ ń ga àdìsókòtò rẹ̀ ló ń gbé sí bèbè réèdì pé wọn àwọn tó bẹ tó bẹ ń sìn wọ́n ti rò pé eléyìí good material ni wọ́n fi ẹ̀jẹ̀ blood wọ́n fi kọ lẹ́tà sí ọ pé ẹ̀jẹ̀ nìkan làwọn fi kọ lẹ́tà yìí tó ọ̀bá gba táwọn sọ àwọn làwọn pọ̀ ní kámpọ́ọ̀sì mo rántí kéèsì kan tí mo intervene ní University of Ìlọrin mo rántí àwọn kan tẹ́ MSS lọ́lọ́run láti rescue àwọn brothers yẹn àwọn ọmọ kóòtù ọ̀bà hàn wọ́n lé mọ̀ pé àwọn ọ̀pàyìn ni wọ́n fi ẹ̀jẹ̀ wọ́n fi kọ lẹ́tà wọ́n dẹ̀ ẹ̀jẹ̀ náà fi ṣe kí ló kọ rẹ̀ tán fi ṣépù kí ni yẹn pé ẹ̀jẹ̀ ẹ̀yẹ̀ rẹ o tọ́ọ̀ bá gba àwọn rí pé you are a good material tọ́ọ̀ bá jẹ́ àwọn àwọn fẹ́ jẹ tiẹ̀ náà kọ lẹ́tà sẹ́lómi so irú ìsẹ̀mí ayé campus nìyẹn tó jẹ́ pé o lè ṣe tó wù ọ́ ìsẹ̀mí ayé campus ara rú àwọn nǹkan tó tún fa ká discuss yẹ òun ni pé kí ni o al-afkar al-mukhtalifa al-mutanawwi'a oríṣiríṣi ìròrí ló kó campus ní campus ọ̀rẹ́ tí ó sọ fún ọ pé tó o bá fi síbi ìjẹun ó di kékeré àfa ẹsùn sọ pé alùsùn náà ni ẹ̀dẹ̀ síbi ìjẹun wàhálà ìkẹfẹ́rí ni yín o ọ̀rẹ́ tó nírò rí yẹn ààrẹ ni tí yóò sọ fún ọtọ bá dé campus pé sẹ́ẹ̀rí tẹ́ẹ̀bẹ́ ilé kírun tàràwì tọ́bẹ̀ ilé kọjá mọ́kànlá ẹ kó làálùsù náà ẹ dálù bìdíà ààrẹ tí ó sọ fún ọ ní campus pé sẹ́ẹ̀rí tẹ́ẹ̀bẹ́ ilé kàmá surọ́t bí kẹ́nà àwọn student ta kọ́ ní múlùkúrọ́ ṣe bí mi ní Facebook pé usas òun ti wà confused why are you confused ó láwọn kan ní pé lẹ́yìn tó bá ti ka islam muslim nìkan pé tó bá ti lè kàmá surọ́t báyìí ó ń bídíà ni ọ́ mo ní ṣebí mo ní ojú àti pọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ̀ ní láàká yìí gbogbo stabilizer tá a fún yín ẹ̀ lò àjọ èèyàn máa jọ nǹkan ni mo ní mo ṣe analysis yẹ tó o bá ní láàká yìí máa gbọ́ mi lọ fi ismo muslim síwájú báyìí fi máa fọ̀rọ̀ ọ̀tí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà á rí pé n tó lé ní seventy percent àsìkárù nù wọn ní àsìkárù sọ̀bá wàlìmọ́sà ìyàtọ̀ tìǹtìǹ lọ́wọ́ à ń bẹ̀ mo ní òkè àwọn àsìkárù tọ́jú ara wọn bẹ̀rẹ̀ náà bídíà náà tún ni ọ̀rẹ́ tí ó sọ bẹ́ẹ̀ fún ọ pé tó bá ṣerú ìwé báyìí odó ń bídíà ṣùgbọ́n tó bá ṣerú eléyìí odó ń súnà ọ̀rẹ́ tí yóò sọ fún ọ nígbà tó o bá dé campus pé tó o bá ti lọ gbọ́ wà sí àwọn èèyàn kan odó ń bídíà àfi kọ́ gbọ́ wà sí sheikh kínní kan wà sí alustad alfadi almubajal almutomtom tó o bá gbọ́ wà sí rustars báyìí ọdẹ ni ọlọ́run tó o bá lọ sí alukọ sheikh báyìí alùsùnà ni ọ bẹ́ẹ̀ tó bá lọ wà sí alhaji báyìí àbí ustaasu báyìí odó ń bí díà ọ̀rọ̀ àwọn tí ó sọ bẹ́ẹ̀ fọ́ ọ̀rọ̀ àwọn tí ó sọ fún ọ pé sora àfáà báyìí àfáà báyìí àfáà báyìí báwọn ọ̀dọ́ kan sọ pé ẹ bá katira Ibn Hajar Al-Asqalani wọ́n ní ká máa sọ fátìwù lè bá rí ná wọ́n ní Ibn Hajar àwọn tí ń rìkọ́dù kìíní ìpariwo ó ń distract mi mí mọ́ wọn ẹjọ́ ká máa wò ká máa pa àwọn fóònù yẹn ká máa yọ dànù ó rírú àwọn èèyàn bẹ́ẹ̀ ní campus tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ pé gbogbo nǹkan tó ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n rọ̀ bí ìṣẹ̀ mọ́ lọ́wọ́ pé ìwọ náà wà wá confused pé à ìwọ ọlọ́run ó tiẹ̀ tí a wá sún mi báyìí o èwo la wá ṣe ń bẹ̀ báyìí nígbà tó lélẹ̀ bídíà eléyìí aramu eléyìí maburu eléyìí jahannam eléyìí èwo la fẹ́ ṣe ń bẹ̀ ọ bá wọn pàdé ní campus tó bá rí bẹ́ẹ̀ irú kan yẹn ní dìríkà discourse yẹn yàtọ̀ sí yùn ó tó bá pàdé àwọn tó já sí wípé wọ́n rí àwọn ìròyìn dáadáa kan lára rẹ wọ́n rí ọpẹ́ náà eléyìí ara ẹ̀ balẹ̀ eléyìí ọmọ ń ṣe tìláwà kùránì eléyìí kèé mọ́ mingu pẹ̀lú ọkùnrin kọ́kẹ́ mọ́ ṣe rádaràda eléyìí àáfàá súnà dáadáa ni wọ́n fẹ́ táàpù rẹ fún nǹkan kan wọ́n wà nídìí kan bà nǹkan kan jẹ́ mọ́ ọ la nítorí tán fẹ́ lù ọ fún yẹn ọ̀ọ́bà rúmọ náà pàdé àtoríṣiríṣi àwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ àdídì ká ṣàlàyé fúnra wa àwọn agbọ́nrin tí mo fẹ́ fókọ́ọ̀sì pọ̀ ṣùgbọ́n torí àsìkò máa fókọ́ọ̀sì àwọn abala kéékèèké tó fi dásí pa lè kọ́fà ibi tó yẹ ká lọ ní àkọ́kọ́ gbogbo àwa tọ́lọ́hun bá ṣàánú tá a ti rí wípé a ti ní ìpìlẹ̀ tó yanjú àti gbàgbọ́ yẹ ẹ̀sìn wa àti máa ń tà ń ṣe ìta nídìí ni àlékún kìí ṣe pé kẹ́nìkan da ojú òpó wa rú ìtí máa ń dùn mí nígbà míì ni pé ẹ wà á rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ̀rọ kan ti gbọ́ nǹkan yé ìsílì wọ́n kẹ̀gbọ́ wáàsí ẹyọ kan yóò sì dá wáàsí two hundred nù mọ́ wọn lọ́wọ́ torí wáàsí ẹyọ kan wọn làáfà tó sọ ẹ̀rí two hundred làáfà yẹn mú wá bí ṣe ń kóòtù Quran ló kóòtù hadith tó kóòtù àwọn scholar Ah, mo ló ti gbàgbé ṣàìtọ́nù náà mà kó tiẹ̀ níwájú ọlọ́run ana khairu miniwu ó níwọ̀ ọlọ́run mo lóore jáádámọ̀ lọ lọ́dọ̀ tiẹ̀ kí ni ṣàìtọ́ mú wa ẹ̀rí lọ́dọ̀ wọ òpè ọlẹ́rìí sẹ́rìí wá nù ó nítorí pé wọ́n ọlọ́run ọ̀dáádámọ̀ látara yèèpẹ̀ látara pín yèèpẹ̀ tá a ti fomi rò láwọn àfáà ní jẹ́ bẹ́ẹ̀ wàhálà tani mi náà ọdẹ mi látara aná àwọn àfáàní sẹ eré èṣù èṣù gan tún ágì ó tún mẹ́rin wá ẹ̀rí rẹ ti á wọlé kọ̀ wọlé kankan àwọn àfáàní tọ́sán ò correct torí wípé tí iná bá ṣe wù òjò tó tẹ́ ẹ bá ti fomi royè pẹ̀ tẹ́ ẹ dàlú náà iná ó ṣe kiri o iná ó kú tálọ́wá lórí dùn ádámù àtẹ̀sù tó máa wò mí o sọ́ọ́rẹ́ tó bá fẹ́ sí èèyàn lọ́nà tó fẹ́ confuse èèyàn yóò ẹnu rẹ̀ ó dòde bíi pé ó lè fọlọ́ọ̀ búra fún ọ ara ń tẹ́sù òní nìyẹn tó fi confuse ìyá wa Hawa àtàdámà wà kọ́ sámẹ́wù mọ́ ó tún wá búra fún wa ó rí nínú àwọn èèyàn tó bàbá jẹ́ pé wàláì mo fọlọ́hún búra tí mò sọ ìní súnà wàláì haramu ni kéèyàn lọ àti ẹ̀ bá ti jẹ́ jàmáà wàláì haramu ni wàláì tí wọ́n bí láì lẹ́bi láì láì láwù yóò tó pe lárúbáwá yẹn dáadáa wàláì wàláì. wàlá kéèyàn lọ tẹ̀sùn bá wàláì haram dídà wàláì sùmọ̀bìlà ó tọrọ pé ah so ráwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti á àwọn lárúbáwá kan sórí ṣùgbọ́n torí pé wọn náà tó gbogbo àwọn tán kọ o ti gbàgbé ẹ̀ yọ wàá máa lo àwọn ìsìláhàtì kan tó ti á sórí tí ò lè ṣàlàyé ẹ̀ yẹn láṣẹ nídìí ká farabalẹ̀ dáadáa àkọ́kọ́ níbẹ̀ níbi tí mo ti fẹ́ mú tó bá ṣẹlẹ̀ bá àwọn èèyàn kan pàdé tó já sí wípé àwọn tá à ń gbọ́ lẹ́nu wọn ó yàtọ̀ àbáwọn tá à ń gbọ́ lẹ́nu wọn ó ti fẹ́ dojúrú istefti call istefti istefti ànábì tó sáà tó wá bí léèrè ọ̀rọ̀ àṣewọ̀ náà máa gbọ́ mi yé o kìí ṣe gbogbo sórí alẹ́dínà yẹ̀stẹ̀mìrúnà lọ́kọ́ọ́là fàyàtàbìrúnà àhásánà sorry from nonsense sense lè wà ń bẹ̀ kè é wá sí gbogbo nonsense náà lọ́dà sorry náà nù bẹ́ẹ̀ ti sọ di ti ọ̀dà téèyàn bá gbọ́rọ̀ èèyàn máa jọ ọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí máa jọ tèmi gangan sọ ó rí nonsense bẹ́ẹ̀ ó dẹ̀rí kíní bẹ́ẹ̀ o sense sense ibẹ̀ ni wọ́n nonsense ibẹ̀ wàá dùnú dustbin gbogbo àwọn èèyàn tó bá fẹ́ confuse èèyàn láyé tí wọ́n fẹ́ da òpó rẹ rú ọ̀nà tí wọ́n lò ọ̀kan náà àwọn ọ̀nà tí mo sọ yẹn ni nínú kó rò pé ẹ̀rí tán mú wá ọwọ́ sọ̀wá wal aksu sahih ẹ̀rí yẹn dẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń lò kọ́ làwọn ó lò nǹkan alákọ̀ọ́kọ́ nù èèyàn mẹ́rin wá òtítù náà sì fún sọ̀rọ̀ sẹ́ẹ̀rí tó mú wa ṣé bá ṣe ń lò nù ṣètùmọ̀ rẹ̀ nù àkọ́kọ́ àbí ó fi ọpọlọ àbí ìfẹ́ nù tù èyí kọ́kọ́ wà very essential iye nìkan láti sọ pé istefti kọlbà ṣebí wọn náà lẹ́mìí olọ́kàn onílàákàyè olọ́pọlọ ìwọ náà wà wọ́n ọ wà á fi tó àwọn onímọ̀ létí tí wọ́n wà á bọ́ ọjọ́ pẹ̀lú mọ̀ ṣùgbọ́n lónìí mushkila tani àwọn èèyàn yàtọ̀ láàrin onímọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní tó bá di òpin ayé ni ló ń ṣẹlẹ̀ yìí kathura qurra'ukum wa qalla fuqaha'ukum wa qalla fúkọ́ ha òkun sọ aláwọn tí ọmọ ẹ̀ka nǹkan à èmi náà kànú tíra sheikh kofof mo kà nínú tíra usas nokia mo nínú tíra asheikh samsung àwọn èèyàn ọ̀pọ̀ tí wọ́n mọ ẹ̀ka nǹkan ṣùgbọ́n kọ́là fúkọ́ ha òkun èèyàn díẹ̀ ní ọgbọ̀n yé ìtàn ṣẹlẹ̀ lónìí náà sọ lẹ́mi tí mo sọ̀rọ̀ tí mo sọ yé mi torí almost gbogbo campus ilẹ̀ Yorùbá yìí ọ̀fẹ́ ẹ̀wọ̀n lè títí lọ sí lẹ́kṣọ̀ mẹ́ẹ̀ àwọn tí ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ àdìpáwọn ọ̀dọ́ tó ń da àwọn campuses ìlú tẹ́ ẹ bá wá sí tí wọ́n dáhùn ìmọ̀ wọn kéré àgbọ̀yé wọn ní problem àṣé ọkàn rẹ yìí pẹ̀lú àwọn tí wọn náà ti mọ̀ ní Kùránì àti súnà pẹ̀lú kó o fi tó àwọn onímọ̀ tí wọn ò fi fẹ́ ẹnu tú kéwú létí yóò jẹ́ kọ́ ọmọ ntọ́jú òdodo àti ntọ́jẹ́ kí ni o irọ́ ìyẹn kọ́kọ́ jẹ́ ẹ̀ka alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ ṣàkíyèsí tá a bá bá àwọn òrùlé burúkú pàdé ẹlẹ́kejì jẹ́ ń sọ fún ọ ìwọ tó bá rí pé ó níbi tí mọ̀ rẹ dé dúró alhadar kúlà alhadar minal jidal sọ́ra fọ́pọ́n báwọn èèyàn àjú jẹ́mọ̀ gbọ́ mi yé o ìyàtọ̀ ń bẹ láàrin ká ṣàlàyé mọ̀ àti ká máa ágìw ibi tí wọ́n bá ti ń ágìw wà máa lágídí ọ̀hún ágìw ọmọ lágídí tí ọ wà máa sọ àwọn ẹ̀rí kan fún ọ ìwọ náà wà wá confused ó sì kóòtù kùrà ní o ó sì kóòtù àdízi o ọyà tó kóòtì tó bá já sí pọ́lí mímọ̀ lọ́jọ́ ń sọ̀rọ̀ mẹ́rin káà sẹ́mi ah, lọ́fẹ́ kóòtì eléyìí fún ẹnìkan kóòtì kan jọ kan fún mi mọ wá rẹ́rẹ̀ mọ láyà tó kóòtì dẹ̀lí lónà àlè ń gan lọ́ta pọ̀ wá gbé sí ọyà tó bá rí sọ sọ ṣùgbọ́n ọmọ ti bá mi bàbá mi rí ní mọ́sálásí tọ́wọ́ afẹ́ mo ní pé sórí èmi ìbáyàn adu já lọ sí láìbírì ìmáàmù màlìkì níjẹ̀gẹ̀dẹ̀ ìbàdàn gbogbo tó ọba ti ń sọ àmọ̀ ẹ̀yọ tí à àjọ máa kà ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ nídìí ká lọ láìbírì kàdíìsì ẹyọ kan ti yanjú ẹ̀ mo ní òkè ìwọ ọlọ́mọ kàdíìsì láyé wọ́n lọ ń fẹ́ ojú ti bóde ṣùgbọ́n ọ̀tọ̀ ọba di pé màá rí ọ̀tọ̀ náà dání nígbà míì tọ́ ọba ń bá àwọn èèyàn ágìw ibi ó ti bá wọn ágìw wọn ọ̀tọ̀ máa kọ́ ṣùgbọ́n heart ìrújúlé olórí ṣùgbọ́n ìtọ́ bá yé wọn náà nínú ẹ̀sìn àti nínú mọ̀ ẹ lè ṣàlàyé mọ̀ fúnra yín bẹ̀tẹ́ bí agúmẹ́ǹtì lónìí lọ́la lọ́tọ́la ìdí ọ̀padà ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ti sọ hadithi imam alhafid almunzir wọ́n sì kóòtì hadithi nínú tíra wọn àtẹ̀rìgìbù àtẹ̀rìgìbù àtẹ̀rìgìbù so ráwọn ẹ̀jọ́ kan lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fi wọ́n mọ̀nà anabi sallallahu ní pé àwọn àjọ kan sẹ́ mọ útùlù jáde báàdà údà àkọ́dù útù ìlà útùlù jáde tẹ́ ẹ bá rà wọn kọ́tà pé wọ́n ti wà lójú ọ̀nà tẹ́lẹ̀ ọlọ́run ti fi wọ́n mọ̀ nà tán bá wá fẹ́ sọnù sẹ́ ẹ̀mọ́ tí ọ̀jẹ̀ wọn sọnù wọ́n máa dù ibi agúmẹ́ǹtì ibẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n ti sọnù ìtọ́jẹ́ káwọn kàwárí jù kí wọ́n sọnù agúmẹ́ǹtì ni ìtọ́jẹ́ káwọn mọ̀tẹ́sílà kan sọnù agúmẹ́ǹtì ni tọ́lọ́ ń bá tó o bá dórí pé ọ̀sán máa ágìw ọ̀ máa ágìw ọ̀ ó súnmọ́ kọ́ padà sí náà ọ̀ máa lò jáàbò ọ̀ o ṣòkòtò rẹ̀ fò ókè o ṣùgbọ́n tó jẹ́ súnà ló pé bídíà pé bídíà ni káwa náà wá lékún máa wa so orí ibi táyé dé dúró yìí ẹni research ibi tí rẹ dé àwọn ọ̀rọ̀ tó ti wà tán kọ ní èdè gẹ̀rìbì náà èyí tí ọ̀bà wá yé yín ọlọ́run sọ islam kalẹ̀ pẹ̀lú english etí mo ṣe refuse láti máa báwọn kan náà àwọn ọmọ ìyàtọ̀ máa ń fi english yájú lórí íńtánẹ́ẹ̀tì lèmi wọ́tọ̀ ọ̀mọ lárúbáwá copy and paste let me tell you the reality etí mo ń sọ yé mi púpọ̀ ọ ń bẹ nínú àwọn ọ̀dọ́ kìí ṣe nàìjíríà nìkan wọ́n wà uk wọ́n wà london wọ́n wà britain wọ́n wà egypt wọ́n wà qatar wọ́n wà saudi arabia wọ́n wà láwọn ìlú tí wọ́n ń fìfẹ́ ẹnu túkéwù kódà translation wọn wà defective and faulty ẹnìkan kọ́pì kan ní àdìsí èlé èlé mo ní lárúbáwá rẹ̀ rí ọyá jájọ yẹ̀wò kí ni túnmí èlé kí ni túnmí èlé kí ni túnmí èlé lọ́wọ́ tí nàìjíríà sọ lọ́wọ́ tí bàbá báyìí sọ ṣùgbọ́n wọ́n táwọn mẹ́rin ìpìlẹ̀ èdè ń gan kò yí ọ ẹnìkan kẹ́kọ̀ọ́ jẹ́ fún alápẹ̀rẹ̀ ẹnìkan mú àdìsí wà pé wọ́n ní ahabu ti yàgbé nàbí ọ̀sálàm alkhamis aṣọ tánàbí nífẹ̀ẹ́ sí ju òun ní ṣẹ́ẹ̀tì mo ní ṣẹ́ẹ̀tì láyé ànàbí má ṣe mistake èyí lára mú ní kéèyàn wọṣẹ́ wọn ètú kọ̀ mí ń ṣùṣì set mo wá gbé tíra sọ̀rọ̀ fi kú sínú àbúmọ́lì fún ó ní wàá wà mọ́ ìsámọ́ fi bìláàdì náà bìlì jàlábíà iná pè ní jàlábíà jàlábíà ní jẹ́ kọ̀míìsì irú aṣọ tí mo wọ̀ ìkọ̀míìsì ní aṣọ tó bá ti lè balẹ̀ tó jẹ́ pé èèyàn wọ̀ lẹ́ẹ̀kan yóò dẹ̀ balẹ̀ iná pè ní kọ̀míìsì níbo ló ṣe á ẹnìkan lọ tú kọ̀míìsì ní ṣẹ́ẹ̀tì ìwọ náà bá máa fi ah àtẹ̀bí wọn lọ́la ìbí ṣẹ́ẹ̀tì gan o àṣìṣúrẹ̀ nípa tó máa wọ kí ni o ṣẹ́ẹ̀tì ṣùgbọ́n náà bà tó gbà kan rí torí pé wọn náà ọmọ túmọ̀ lárúbáwá tàbí sọ ọ̀kan kalẹ̀ alimoyim ẹni dìkẹ́ máa lékún mọ́ ẹyin ìyẹn ọ̀jẹ̀ kí òdodo ọwọ́ àfẹ́yìn dùkẹ́ máa á jù lọ bákan náà sọ tó wá nínú nǹkan míì tẹ́ gbọ́dọ̀ ṣọ́ra fún fọ́nrabàlẹ̀ torí tọ́lọ́run so orí àwọn ọ̀dọ́ tán máa ń ọ̀rọ̀ àfikàrù bó fi bẹ̀rẹ̀ ní o torí ìyẹn lọ́kọ́ dáhùn campuses irú so wá ra àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń spread àwọn àfikàrù ibú àwọn ìròrí ibú tẹ́nìtì ń bá ṣẹlẹ̀ wàláì tó bá fún wọn lẹ́dí àdìf ká tó gbọ́ ọ̀gbọ́ ní tí mò ń sọ yé mi púpọ̀ ìmí ọkọ̀ pé àfa àwọn náà ustaz ẹnìkan fún wa ní àdìsí kan bínú sọ̀rọ̀ Bukhari àdìsí two hundred seventy nine ní báàbù kínní kan ẹ bọ́ sádìsí yẹn bẹ̀ ìwọ sọ pé bá àdìsí yẹn ro táfà bá ní pé bẹ́ẹ̀ ni àdìsí yẹn correct lónìí ẹ correct lónìí èyí ń fídíà ẹ correct ṣáàṣù aládìsí ń correct wọ́n ní bẹ́ẹ̀ ti tún náà nà máa tù tí ìsáàsù rẹ̀ bá ní ọkọ̀ rẹ̀ tì yóò takò ànábì torí ìsáàsù rẹ̀ ò ṣe kí ni o ọ̀sọ̀pọ̀tì àdìfì yẹn sórí nǹkan inú fi já sí pé òdodo ló gbọ́dọ̀ jẹ́ ní téèyàn ọmọ ilé ju kí ni lọ ìfẹ́ ẹnu àwọn èèyàn ń lò fẹ́nu lónìí ẹ̀yẹ sọ́ra fún fẹ́nu kápò níbẹ̀ ẹ̀yẹ torí àsìkò abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ òun níbi kálukú yín ó ṣe sọ́ra fún àwọn aburú kan tó lè ba ẹ̀sìn èèyàn jẹ́ láwọn campuses wa lónìí àwọn yẹn sì ní táwọn èèyàn ń kà fún pèmí náà lọ campus màá wá mú bíi mẹ́wàá nínú àwọn aburú pẹ̀lú bí àsìkò bọ́ bá ṣe ṣe kí ni o bọ́ bá ṣe gbà mí kọ́lọ̀ kó fi àṣekù gẹ̀ dáadáa lónìí ní àkọ́kọ́ láwọn campuses wa nínú aburú alákọ̀ọ́kọ́ tó kọ́ ń ṣẹlẹ̀ sórí ọwọ́ campus báyìí ẹ̀yin tẹ́ ẹ bá kọjọ́ kùn ẹ̀ underline eléyìí nínú tó ń lọ lọ́wọ́ láwọn campuses káàkiri lọ́rọ̀ cortisone ọ̀rọ̀ tó mo pè jẹ́ mọ́ cortisone kò yẹ ká rí nínú mùsùlùmí tí ó tún wà ní àwọn ẹgbẹ́ ẹbú sọ wá rí àwọn ẹgbẹ́ mi ń bẹ kìí ṣe cortisone ṣùgbọ́n àwọn ọ̀tá islam náà ń lo ẹgbẹ́ wọn láti wéṣẹ̀ àsìkò ẹ̀yin mùsùlùmí láti da ìròrí yín rú ara ní ẹgbẹ́ rotaract sọ àbí rotaract rẹ̀ láwọn campuses yìí àwọn Jew àwọn yẹ̀wúdí náà sponsor rẹ̀ lágbàáyé àwọn ẹgbẹ́ yẹn wọ́n fẹ́ sọfá àwọn fẹ́ fi unify yí pé ọ̀kan náà ni wá ṣùgbọ́n lábẹ́ rẹ̀ wọ́n fi gbógun ti Islam sọ́ra fún sórí ìmù tó gbọ́yé dáadáa gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀yàmẹ̀yà tá à ń ṣe láwọn campuses náà lẹ́yìn kó o fi gba bọ́ọ̀sù tí bọ́ọ̀sù bá jáde ẹ̀yẹ fífsù ẹbí ọmọ Ìbàdàn lélẹ̀ abẹ́sẹ̀ gbẹ̀gbìlì dé abẹ́sẹ̀ ẹ̀gúsì dé so lẹ́yìn kan ọ̀kẹ́ mọ̀ pé tó torí pé bàdàn wọn bí mi sí ọmọ ìbàdàn ni mí kì í wá ṣe pé ẹran mùsùlùmí òṣogbo ìmọ̀ rí mùsùlùmí kwara àjọṣe mùsùlùmí èkó mi ò mọ̀ rí lẹ́yìn kó fi bí fífù gba bọ́ọ̀sù èmi ò gba bọ́ọ̀sù ìdílé parí university of Ìlọrin ọdún kan wọ́n ní wọ́n gbà á tó sanwó kan àyà passport asẹ́ni gbogbo ẹ̀ tí ọba jáde lọ́la ló kù. ó nídìí kọ́ ẹlòmíọ̀wá máa wéèsì àsìkò rẹ̀ lórí àwọn ẹgbẹ́ ẹ̀yàmẹ̀yà òun ní ọmọ wa torí fífṣù lọ́sẹ̀kọ̀ wọ́n náà ní mítí òyìn ẹgbẹ́ ọmọ Ìbàdàn wọ́n ní ní Kaduna ọ̀tà fún ọ̀dànù òun èsì àtúgbẹ́ lórí ẹ̀yàmẹ̀yà lẹ́yìn kan ọmọ Ìbàdàn ni mí o ọmọ Èkó ni mí o ọmọ Abẹ́òkúta ni mí o ọmọ Ẹdẹ ni mí o kọ́ ọgbà ìdí káàdì ẹ̀ sọ̀wọ́n jọ́ tá àǹfààní kan ṣe kíni o tọ́ bá jáde tó fi lè gba bọ́ọ̀sì ẹ̀tọ́ rẹ tọ́ yẹ kíjọba ọmọ fún ọ ni tọ́ ọ bá gba bọ́ọ̀sì kì í sàràmù kódà yẹ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ìjọba ní ọ̀fọ́ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ wọ́n tó wá ní bọ́ọ̀sì di ọgbà lẹ́yìn kọ́ ọgbà ó nídìí kọ́ ọmọ ewé àsìkò ẹ lórí gbogbo àwọn ẹgbẹ́ burúkú yẹn ṣùgbọ́n èyí tó burú jù bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn olóògbé ni àwọn oníkọ́ọ̀tì kankan tọ́já sí pé kí ni wọ́n máa ń mulẹ̀ wọ́n máa ń pa àwọn èèyàn káàkiri wọ́n máa ń mu ẹmu àwọn àwọn tá a gbọ́dọ̀ ṣọ́ra fún láwọn campuses wa ẹlẹ́kejì oníṣubùlù hamuri mímọ́ mu ọtí ọkọ̀ mọ̀ láwọn campuses sọwárọ́ tí yẹn kìí ṣerú ọtí gúdà táwọn ti gbòòrò mu wọ́n kà fún pé ọtí kan bẹ tọ́jọ́ pọ́ tí àwọn student àwọn ọtí tó rírí wọ́n bẹ láwọn campuses wa ètí ọ wà nù ọ̀rà ètí ọ wà nù agolo ètí ọ wà nù ògbò tẹ́gbẹ́ta bá ti ara mú báyìí ìwọ náà fi láì pé no no no no afara <laughs> ìpì mùsùlùmí ọ̀gbọ́n gbogbo dáadáa yẹn àwa gbọ́dọ̀ sọ̀ra fún torí pé nínú Quran chapter five verse ninety ọlọ́mọ àmọ́ ṣe léwọ̀ àwọn jìnnà sí i. ẹlẹ́kẹta nínú àwọn tí ń lọ nínú àwọn kámpọ́sìsì wa òun náà ni musa bakotu ajimali nisa beauty contest ta ló lẹ́wà jù ó rí tirẹ̀ láwọn kámpọ́sìsì wọ́n máa ń ṣe é àti ẹ̀sẹ̀ ti kákọ́ rí mùsùlùmí náà tí ó lóun fẹ́ jọ ìwé eléyìí so orí tó fi ní jọ ìwọ̀n pọ̀ ẹwà tiwa is not meant for public consumption then tí wọ́n bá rò pọ̀ lẹ́wà ta ni ó lẹ́gbẹ̀ẹ́ ànábì wa Yusuf alayhi salatu wa salam mo sì imagine ah, ọlọ́run jẹ́ ànábì Yusuf nù àlùdẹ̀ náà wàláì náà ànábì ọlọ́run tí mo nífẹ̀ẹ́ náà kí n nífẹ̀ẹ́ tí n bá ka suratu Yusuf wàláì inú mi máa ń dọ̀ gbogbo yíta ẹjọ́ kò yìí ẹni di suratu Yusuf ẹni di kí mo pè ó suratu Yusuf torí pọ́jọ́ máa rọ campus life kí ló jẹ́ ọjọ́ máa tó o bá ń rò pọ̀ lẹ́wà ọ̀ lẹ́wà lẹ́gbẹ̀ẹ́ ànábì Yusuf aleyhi salatu wa salam mi ti gbọ́nú tàn rí pé obìnrin wa rí ẹnìkan lọ́kùnrin tó wá dá wọ́n wá ń gé ìka wọn àfànábì Yusuf fálà máa rọ̀ ayé náà wà àkùbárí náà wò wàkọ̀tọ̀ aná àìdíyàwó a èèyàn lọ dáa tó báyìí àwọn obìnrin òbí pélé yìí ọba ti ẹjọ kọ ẹni aṣẹ kíni o ajálẹ ẹni wọn sì gé ìka wọn lọ wọn àti tó fìlì ẹ pa wọn gé ka tẹbi gbàmí tí èèyàn bá ń derive satisfaction pleasure níbi nǹkan kan ò ní mọ̀ pa burú kan bẹ lẹ́yìn rẹ̀ wọ́n sì gé ka tí wọ́n torí pé wọ́n rí èèyàn lọ dáa tó báyìí ó ní sọ́tán ẹ̀yin rí Yusufu lẹ́ẹ̀kan ẹ̀gẹ́ ka èmi tí mo wá ń bá gbélé mo ní ọba mi ṣe sí náà ẹ sọ pé ìyàwó ọba tòrọ wílù fàtà anọ́sì anọ́sì àkọ́díṣà kan fà áwùgbà rí yẹn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀lẹ́ kọ̀ǹtró ara yín o èmi wá rí ojoojúmọ́ ní ti ìtànà Yusuf láwọn kámpọ́sìsì wa wọ́n yín lọ síbi zìnà ṣùgbọ́n ká máa ṣe competition pé eléyìí dá eléyìí ọ̀dá kò yẹ ká bá mùsùlùmí ń bẹ̀ ara àwọn àdánwò ti ṣẹlẹ̀ nù campuses òun ni ẹlẹ́kẹrin òun gangan ni kí ni o intisharu zina ọ̀rọ̀ zina gangan ṣe é rí ibi tí zina ti tàjù láyé òun ni campuses ẹni tó bá máa ń lọ University of Ibadan tó bá ti dẹ̀yìn mọ́ grip èmi máa ń wà nígbà lálẹ́ láwọn àṣọ tó bá lọ ó ti ráwọn bàbá onímọ́tò kẹ̀dẹ̀rẹ̀kẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n máa ń gbé àwọn ọmọ ui lọ sí hòtẹ́ẹ̀lì nínú hòtẹ́ẹ̀lì tí wọ́n máa ń gbé wọn lọ mọ ọmọ kan bẹ̀ ó ti rí báwọn ọmọ ui làwọn ọmọ ilé tí wọ́n gbé wọn lọ wọ́n á dẹ̀ fún wọn lówó wọ́n á dẹ̀ bá kárí àwọn jẹ́ ń bẹ̀ ẹ fi yún lẹ̀ sọ wá ráwọn súdẹ́ǹtì gangan fúnra wọn la ilaha illallah nínú tó rọrùn jù ní campus òun ni kéèyàn ó ṣe sí náà ibẹ̀ òun ni màá ti wá lu ọ̀rọ̀ ànábì wa Yusuf alayhi salatu wassalam ọ̀nà tí sì náà lè gbà wáyé ó pọ̀ ní campuses alákọ̀ọ́kọ́ ó rọrùn kó o rí opposite sex tó já sí pé òun ni ó máa seduce rẹ̀ òun ni ó máa fẹ́ kọ́ ọ bóun ṣe zìnà bọ́yàwó jọkùnrin ó súnmọ́ kó o rí obìn tó jẹ́ pé òun ni ó máa dọ́gbọ́n show interest pé àlọ́ òun ò nídìí kó o fóun lówó kódà mi ò nídìí kó o ra jab fún mi Brother, kan ti narrate ń tọ́sẹlẹ̀ sí fúnra rẹ̀ gangan fún mi rí tọ́jẹ́ pé ọlọ́run lọ́kẹ̀lá lọ́wọ́ ọmọbìnrin tó ń lò jáàbù yẹn bá a ṣe ti rọ́mọ obìnrin náà tọ́jẹ́ pọ́lọ́n lọ́là lọ́wọ́ àáfà tá àáfà náà bá wọlé kanlẹ̀ èyí ò wá common campuses kódà let me tell you àwọn èèyàn fẹ̀sìn ìbojú tán ṣàbúrú láwọn campuses èmi náà wà ní esco kìíní kan èmi náà wà ní àwọn kìíní kan departmental eh, association gé nǹkan fún ọ ní fọ́múlà yìí tó o bá ti kọ́ rí stúdẹ́ǹtì kan láyé tó prefer akọlọ ọ̀dálẹ́gbà kìí ṣe pé kò rí lé ní campus ó rí lé ní campus ṣùgbọ́n fílà pé àwọn èèyàn pọ̀ ń bẹ̀ òun fílà kó wọn lọ ọ̀dálẹ́gbà fura sí òun sì náà ni yẹ sọkẹ́mi sọkẹ́rọ̀ ṣe dáṣì mi ló sọ bẹ́ẹ̀ gbọ́n tí mo sọ yé ọmọ ọfẹ́ kó wọn ọ̀dálẹ́gbà kìí ṣe pé wọ́n tó méjì mẹ́ta mẹ́rin òun nìkan ọfẹ́ dálégbà onísìnà ọmọ ni èmi mo sọ bẹ́ẹ̀ o ò lè rọ́mọ tí èso ń sìnà láyé kọ́ wà campus kó fi kọ̀ọ̀fẹ́ kóhùn nìkan dá wà torí pé báyìí kóhùn nìkan ni tó bá jẹ́ pé omi ni ìgbà tó bá jẹ́ pé friend yọ wá ìní ọ̀wà tó bá jẹ́ pé ọkùnrin ni tó bá gbé dúdú láàárọ̀ ó lè lóbi àpẹ́ márùn-ún pẹ̀lú obìnrin lójúmọ́ níjọ́ Sunday wo sísá àti ni wàá wá láàárọ̀ ó ti mọ̀ pé kan bọ̀ ní tẹ́ẹ̀nì ngbọ̀ bá di pé yẹn kú nine ni ó ti tẹ̀ràn round off fẹ́ sáré kan kò débì kan o kí tẹ́lẹ̀ ọmọ bàbá ní kíni o nine ìyẹn ti lọ ìmí òde ntẹ́ni twelve ní release eyín so orí kéèyàn ò gbé láàrin àwọn mùsùlùmí ní campus yálà ẹ̀ ń gbénu campus àbí off campus tẹ́ ẹ pé méjì mẹ́ta mẹ́rin tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí àpẹrẹpẹ ni ọlọ́run ni ọ tí wọ́n bá fẹ́ misbehave ẹnìkejì ó ṣe kí ni o yóò ga ibi ẹ̀ adébí Yusuf aleyhisalatu wasalam ìyàwó ọba lọ́fẹ́ kọ́bọ̀ òun ṣe sìnà Yusufu wa bẹ̀rù ọlọ́run kọ̀dẹ̀ ṣe sí náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àbúrẹ́ra yìí àwọn méje tí wọ́n á wà lábẹ́ ìbòjú ọlọ́run òun lẹni tí opposite sex pè wá bá mi ṣe zìnà ó ní àkàfùlà èmi páyọ̀ ọlọ́run sẹ́yìn láti àdìsí àwọn mẹ́ta tánàbí sọ tí wọn ọba jìyà tí wọ́n ń sẹ́rìn àjò lọ tápátá ṣe kí ni o tó yíbò wọn lórí ọ̀kan nínú wọn nínú àdìsí ríadùsọ̀ nìyí ìtọ́lọ̀ ń fi là ní wípé ọfẹ́ ṣe zìnà obìnrin á ní pé ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run wà látà fún gọ̀nà káàtì àà àà àà ìtí ọ̀yẹ́ kọ́ ọjà mọ́jà ìtí ọ̀yẹ́ kó stampu mọ́ stampu ẹ̀ inṣàlá jẹ́mọ́ sóyà bí òye àṣẹ nínú àwọn àdánwò yẹn tó ń lọ láwọn campuses àwa gbọ́dọ̀ lè sọ pé ìní àkàfùlà èmi bẹ̀rù ọlọ́run mi ò ṣe sí náà ẹ tó ti gbàgbé ìyàwó amáríyàm ni ti Yusufu la sọ ìyá wa Mariama ńkọ́ nígbà tí Jibirilu wá bá pé ó bímọ ó ní èmi àwọn àáfàá ní gbólóhùn tó sọjọ́ náà lọ gbogbo obìnrin tó bá ti lè sọ mo kí ọ kú oríire ó ní èmi bó o ní í ṣe bímọ wàlám yẹm sásílẹ̀ báṣà wàlám akùbàdì ìyá àwọn àáfàá ní lámúyẹm sásílẹ̀ mọ́sù lámúyùjà mẹ́ẹ̀mí ọkùnrin ọ̀bá mi ní sẹ́ṣọ́ ìtakọ̀sílẹ̀ láyé mi èmi ìṣẹ́ tọkùnrin máa ń bá ṣe rádaràda èmi èdè ẹ̀ sasẹ́wó ilé ló fà tánàbí sallallahu alaihi wasallam tó sì jẹ́ kó yọ pé mọ̀nà àlàjárí àtẹ́yìnì àtàtẹ̀bùlùkọ̀ wàtòdìrọ́kà dàhálítọ́ ní ọjà náà kàhàtẹ́ ànábì lẹ́tọ́ bẹ́ẹ̀ lè tírẹ́nì ọmọ obìnrin méjì wọ́n fi bàlágà wọ́n wọlé ọkọ lẹ́ni tí ò ṣe sìnà rí èmi àti irú òbí wọn wà lùjẹ̀ náà ṣé wọ́n ọ̀fẹ́ káwọn òbí rẹ̀ wà lùjẹ̀ náà látara rẹ̀ àṣewọ́tọ́ ọjọ́kùnrin náà o ò ṣe sìnà tó o fi fẹ́ yàwó ṣé wọn náà fẹ́ káwọn òbí rí ó jèrè lára rẹ jẹ́mọ̀ tó bá jẹ́ pé tó ọ̀bẹ ti bọ́ ọ lọ́wọ́ o tún láwọn opportunity kó o tó tú bá torí pé nínú ìwádìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ti ṣe sìnà rí wọn è fẹ́ fi ilẹ̀ torí pé ní tí ọ̀yẹ́ kọ́ tọ́wọ́ ó ṣe kí ni o ó ti tọ́wọ́ ẹnu rẹ̀ ọmọ wa tọ́ wá sí kíní ìdùn kóhùn tó rí sí kóhùn tó mu lánàá àṣetọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀ya túbá lọ́dọ̀ ọlọ́run ìwọ tó lọ́n bá sàánú pé tó ọ̀bẹ ò tí ì bọ́ ọ lọ́wọ́ ọ wà lódìdí ọ̀ya dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ ọ má ṣe sìnà kọ́ ọ sọ pé èmi ò tí màá wọlé ọkọ tí màá níyàwó ìní ṣe sìnà láyé mi ara pọ̀ jẹ́ ni ọlọ́run nìyẹn nínú àwọn àdánwò yẹn ní campus ọ̀nà tó tó ń gbà wá òun ni kọjá sí pé ó ti ráwọn tó jẹ́ student wọ́n ti máa lo kí ni ìṣẹ̀mí ayé lọ́kọ láya couple life wọ́n wọ́n gbé campus lọ́nà wo tí erí náà ń sọ yìí abẹ́ sánmọ́ ọlọ́run ni mo wà yìí mọ́sálásí ọlọ́run sì ni mo wà yìí mo witness kan ní University of Ìlọrin nígbà tí mo já lórí MSS brother tí mò ń sọ yìí àáfẹ́ yọrùn gbọ́n tèmi bíi márùn-ún bẹ́ẹ̀ àwọn tó mọ̀ sí ní tí mò ń sọ yìí wọ́n ń bẹ láyé tí wọ́n àti kù wàláì tí èbá ṣe pé màmá brother yẹn tó wá tó àṣì tó bá sọrú ẹ̀ fún mi ní belief pé ah, àáfà sister tí wọ́n jọ ń sẹ́yún big hijab lòun náà lò ìtọ́ fa ni pé màmá àfa sórí ìtì ń dunni ní pọ̀ ní kéde ọ̀rọ̀ ẹni ọmọ tó ń dun màmá màmá fẹ́ gbọ́mọ ọmọ rẹ̀ jù ú máa gbọ́ mi o brọ́dà tí mò ń sọ yìí wà láyà àfa tí irun bá rẹ̀ tí irun tọ́ ọ bá rí ọ̀fẹ́ lè máa fi irun bá rẹ̀ jẹ́ fùfú níbi tó fáyìn dé irun bẹ̀lọ̀ dáa tó báyìí tọ́ bá wá rí sísá yìí náà ìtí mò ń sọ àwọn tó ọmọ ìtàn yẹn ń bẹ kódà nínú wọn bẹ́ẹ̀ bàdàn tí then ní ìfẹ́sí ọ̀fìn lọ́rin As àṣẹ brọ́dà àwa kẹ̀mọ̀ pé wọ́n ń fẹ́ra wọn ni àṣẹ idán ti ṣe kí ni o idán ti ń lọ màmá àfààyàn lọ́wọ́ wá pé ẹ̀dùn irú àṣẹ orí ibú lẹ́ ń ṣe fúnra yín ẹ wá bá ń bá sọ̀rọ̀ torí ọlọ́run ẹ̀mẹ́wàá ní lọ sẹ́yìn fọmọbìnrin yìí ṣe ní sẹ́yìn fún kó ti ẹ̀jẹ̀ kó ń gbókè nínú ọmọ ọmọ mi kí n pọn mọ́mọ́ àfọ́ọ̀mọ̀ pé tí wọ́n fẹ́ wá sọ fáwọn ìlú kámpọ́ọ̀sì ni kálá àfáà bá mọ̀ nígbà ní màmá ní ìsìwàrà mi nìyẹn Later, ni màmá yẹn wá sọ pé wọ́n sẹ́yìn kan níbi báyìí ọ̀dà kan sútù yẹn wọ́n sẹ́yìn kan níbi báyìí jama kí ni tiwọn rẹ̀ wọ́n ti lo corpus life ní campus káwọ́ sí ma tíwọ náà bá ń ṣe bẹ́ẹ̀ kódà tíwọ náà bá ń sẹ́yìn tàṣí ìrírí ọba tó sóòtún fi pamọ́ lọ́dọ̀ ọlọ́run máa bára wọn fọṣọ máa wára wọn lọ gbogbo ilé àbúrò ṣọ́ra fún nínú rẹ̀ náà tó nípa wọn míì wọ́n bọ̀ rò pé jama kí ìfọ̀ ara wa ká máa ṣe courtship jẹ́ ká máa ṣe kọ́ṣíìpù pé wọ́n ti dáwọn àmọ̀ pé a fẹ́ra wa in future date so orí àwọn àfa ibi tí màtí náà dọ̀tí lásìkò ti lọ àwọn yòókù ń jọ lọ́ba lásìkò wà á máa sọ so orí tí àwọn àfa ọ̀rọ̀ nikah Ibnu Abbas radiyallahu anhuma ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé rẹ̀ àwọn àfa ní Ibnu Abbas lọ sọ̀rọ̀ àwọn kan lánàá mi lọ sọ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ pé mọ̀ kúfù àlà Ibnu Abbas àwọn méjì wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n mú ọmọ obìnrin wọn wọ́n ní olówó ni kọ́ fẹ́ wàyíyà tó ibùl mọ́ọ́síra òun lẹ́yìn tí olówó lọ́lọ́wọ́ fẹ́ eléyìí lẹ́sẹ̀ rẹ̀ tẹ̀mí lọ́rùn wọ́n nígbà tí lam arọ lílì mutahabaini mithlu nikah sẹ́ẹ̀rẹ́ èèyàn méjì tán bá fẹ́ fẹ́ra wọn lódodo tán wà sẹ́ńsì ẹ̀ tífẹ́ òrìjínà ń bẹ láàrin wọn kò sí ń tọ́ dáa tó kán fẹ́ra wọn kì í ṣe kán máa ṣe courtship wọ́n á máa wo gbogbo àwọn tí wọ́n wá ń kíìpù ara wọn sójú ọ̀nà wọ́n wà láàrin àwọn àdánwò tó pọ̀ jẹ́mọ́ láàrin kí mo pé o àwọn àdánwò tó ṣe kí ni jẹ́ kí n sọ ọkọ fún ẹ lónìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sisters ẹ̀yin ni kẹ́ ẹ sọ́ra jù sọ ọ̀pọ̀ pín ìlèmí náà sọ ọ̀rọ̀ àwọn táa já àfà àáfẹ̀yàwó méjì àáfẹ̀ mẹ́ta àáfẹ̀ mẹ́rin ànífẹ́ kọjá mẹ́rin insha Allah ṣùgbọ́n wọ́n lọ́pọ̀ opportunity kọ́ ọlọ́kọ mélòó ọkọ ẹyọ so orígbà míì téèyàn bá ń bọ́ ọmọbìnrin míì sọ̀rọ̀ lọ́ọ̀fù ti bò lójú <laughs> bí nǹkan ti sọ́jọ́ nígbà wà lẹ́yìn sáà ẹ̀sìn ìbò òun lòun ọ̀gbọ́ o wọ́n dà láàmú àsàmẹ́ẹ̀tì mẹ́wájú mi pọ̀ kọjá pé gbogbo sẹ̀mí ayé mi orí tiẹ̀ máa lò lé lórí àwọn àdánwò ń ṣẹlẹ̀ lónìí bí láìla ọ̀dí kẹ ọ̀rẹ́dì fúnyàwó tó bá ti ní bóun ti já ilé ìtàn yọ wà lè mú kan ó lè lóun wo fóònù ẹjọ kan òun rí àfa àkàtọ sẹẹdì kan sí àfa yóò fi yún lẹ yóò tún mú so orí courtship nínú àwọn aburú tọkọ wà nbẹ máa gbọ́ mi alákọ̀ọ́kọ́ ni kó súnmọ́ yín ṣe torí wípé ó dàbí àti ẹ wá wọn àwọn àní káàkiri fáyà ẹ wá gbé náà sí súnmọ́ ìmí ìtò ni pé tó bá tó yá ẹ lè má padà fẹ́ra yín lẹ́yìn ìgbẹ̀dúbára yín ṣe sí náà aburú mi nìyẹn ìmí ó máa ń fa psychological disturbance tó jẹ́ sí wípé lásìkò tẹ́ ẹ̀ fẹ́ra yín o tó o bá ń kàwé lọ tó o bá pè ọ̀ báyìí àbọ̀ sẹ́ndì àwọn mẹ́sẹ̀gì orí ibú kan tẹ́ ẹ mọ́sẹ̀gì síra yín o sísẹ́mù rẹ̀ ó dàrú so ti yé ara àwọn ọmọ tó já sí pé wọ́n ní problem ní tertiary institution nítorí ọ̀rọ̀ ọlọ́ọ̀fù ẹni tí ó padà fẹ́ wọn tọ́jú lómi ọ̀fẹ́ ní mental problem àṣewọ̀tọ́ ọba rí wípé tó ọ̀rọ̀ rí ò tí ìkẹ́pọ̀ fẹ́ fẹ́ yàwó ọ̀rọ̀ rí ò tí ìkẹ́pọ̀ fẹ́ lọ ilé ọkọ ó nídìí kọ́ ọ̀sọ̀ ṣe kódà ìwọ́n tó bá rí pé tó ń tọrọ rẹ kàn ní pé ó fẹ́ níyàwó ó fẹ́ lọ́kọ ó tún gbọ́dọ̀ sọ ṣe lọ́nà wo irú ta ló fẹ́ fẹ́ sẹ́ni tó lẹ́sìn ni sẹ́ni tó jẹ́ pé tó ọba délé ẹ̀ kò ní dọ̀ọ̀lá gbòó náà ni sẹ́ni tó jẹ́ sí wípé ó ní tẹ́ríbíyà tó jiná ni sẹ́ni tó já sí wípé kìí ṣe pé yọ́ ọmọ ẹranjú mọ́ ọ ni wàá ṣìrù ọ̀nà bil ma'ruf ọlọ́run ni ẹ máa ṣe dáadáa pẹ̀lú àwọn òbí ọ wà á rò pé sẹ́rù ẹni yìí òun lẹni tó fẹ́ fẹ́ gbogbo rú àwọn nǹkan yìí a gbọ́dọ̀ máa consider rẹ̀ ní ìparí sọ wá rí pẹ̀lú wọn bàtà àwọn lásìkò tó lọ́jọ́ kí round off wá lò wọn bá tí mo sọ yìí fi máa jọ́ọ̀jì gbogbo àwọn aburú tó wà ní campus ìwọ wá nípinnu ẹ̀mí pé bẹ́ẹ̀mi ṣe ń wọlé yìí o tọlọ́run nìkan ní máa ṣe nígbà tí ìwọ wà ní campus ara àwọn ọmọ ẹ̀dẹ́ campus náà ti á kúrà níta campus life tiẹ̀ fi máa á kúrà hàn campus life rẹ fi máa ṣe náà fìlà lóru nínú ìṣẹ̀mí ayé táwa lò dáadáa àfa ìfẹ́ sáàtùkù máa ń tọ́lé àná àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ àjọpọ̀ ìsèmí ayé mi university of Ilorin ọ̀fẹ́ sí monday thursday kan ní ìlọrin tí mi gbà wẹ̀ kèwá sèmi nìkan kódà brother kọjá pé ó ń bí díà ní ọgbà wẹ̀ torí pé kálukọ́ ọmọ ìgbà wẹ̀ ni rí i pé o ṣe lọ́wọ́ nígbà tó wà campus bákan náà mọ́ bá àwọn èèyàn búrìn dẹ̀mójú tẹ́kọ̀ọ́ rẹ tó o bá ti ṣe léyìn tó o sì ń bẹ lọ́n bí nílá ìtàhálà alimustekbalu lákùn ọjọ́ iwájú rẹ ti yín ní ọ̀jẹ̀ ọlọ́run jà sórí ayé àtẹ̀rọ ọjọ́ ìdàlùkẹ́ àmà ọlọ́run aláhùlà wàrà kùwátá إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته